الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه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 ọ̀nbẹ nínú tó léwu púpọ̀ ewu tí sì ń bẹ ń bẹ kò mọ lórí àbùkù ẹ̀tẹ́ àti ìráre eléyìí tí ó ṣe onígbèsè láyé ń bí yóò jẹ́ pé ẹ̀sìn àti ìyà àìnísinmi yóò tún jẹ́ tó onígbèsè tó bá dénú sàárè rẹ̀ ìgbà tó sì pé tó bá dijọ́ gbẹ́ndàlùkìyàmà ẹlẹ́tọ̀ọ́ kò ní sálá ìgbẹ̀tọ́ rẹ̀ ẹni ajẹ́ lówó ẹni ajẹ́ ní nǹkan kò ní gbọ̀n forí jìyàn tó bá di lọ́nà gbẹ̀ngàn al-qiyama torí náà ewu ńlá ewu tó tóbi pípọ̀ ó ń nínú kéèyàn máa jẹ gbèsè àwọn èèyàn ti ń jẹ gbèsè láyé ó nínú wa ẹni tó ṣe é pé túláàsì òun ló ti lọ sí di gbèsè kò sí bó ti ṣe ṣe bùkátà tó dé báyìí bùkátà kò sí má gbọ́ ni kò sì ní ọ̀nà míì kò lówó kan pọ̀ mọ́ kò lẹ́nìkan tó lè sàánú rẹ̀ tí ó gun olówó láì jẹ́ pé yóò máa retí pé wọ́n bá padà kò sọ́nà àbáyọ fún ti kọ́ jẹ gbèsè lọ. nítorí fẹ́ fọwọ́ ṣe nǹkan tí sẹ́rí yàrá tọ́fara mákèyàn lè yáwó sí irú rẹ̀ ni bí ẹni tó fẹ́ yáwó láti rọ́ǹjẹ sílẹ̀ kí ọmọ àtìyàwó wọn lè bá aláǹfààní tí wọn máa jẹ abẹnitọ́fẹ́ yáwó nítorí àti tuntun máa ṣe ilé ẹ̀kọ́ wọn owó tí wọn ní kó wọn san kọ́ ọmọ lè bá aláǹfààní láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ abẹnitọ́fẹ́ yáwó nítorí ilé tọ́kọ́ pàtì kó wọn ti lè bá rí yàrá kan eléyìí wọn lè tún ṣe tí wọn àtìyàwó àtọmọ tí wọn lè forí pamọ́ sínú ẹ̀ bàtó ṣe kébi tí wọn yá gbé bàbá onílé ti lé wọn kó bẹ́ẹ̀ ó ti fẹ́ ru wọn dà síta lẹ́yìn ìgbà tó já páànù mọ́ rí tó yọ wíńdò kúrò lára ògiri ẹni tó bá fẹ́ fowó sí ọ̀kan nínú àwọn arú nǹkan wọ̀nyí àbí tó fara jọ ilé ti ṣẹ̀ríyà tó fara mọ́ tó wá sí torí rẹ̀ tó lọ jẹ gbèsè àní sọpọ lọ jẹ gbèsè kí gbèsè ọmọbìnrin náà ti máa jẹ gbèsè àwọn ẹni tó lọ gbé gbèsè tó fẹ́ jẹ yẹn wọ́n fẹ́ jẹ́ ni láti fi ṣe ń tọ́takò tọ́lọ́ láti fi ṣe ń tọ́takò lànà nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí ẹni tó fẹ́ yáwó lórí kó fẹ́ fi sòkú ìyá rẹ̀ àbọ̀ fẹ́ yáwó láti fi sòkú bàbá rẹ̀ abẹ́ni tó tẹ̀ sọ ike àwọn ti sòkú lóòótọ́ àmọ́ àwọn òróró ṣe ń gbà táwọn ṣe yẹn àwọn fẹ́ wá yí ẹ̀gbẹ́ màmá padà àwọn fẹ́ yí ẹ̀gbẹ́ bàbá padà torí ẹ̀ ó kó jẹ́ ọdún báyìí tí bàbá ti kú àwọn fẹ́ ṣe àti yẹgbẹ padà yọ wọn lọ láwọ tabua wọn máa pa màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bèrè kí gbèsè lélẹ́yìí o bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ yáwó láti fi ta tẹ́tẹ́ lórí ibi tí tẹ́tẹ́ òun bá jẹ gbogbo owó ìnáwó la òun tẹ̀ tó sàdù bẹ́ẹ̀ lọ tóró wọn máa bòyàn lówó níbi ẹlẹ́dà abẹ́ni tó tẹ̀ lọ yáwó nítorí pọ́fẹ́ lọ mutí tí wọn bá ti mutí ń jọ kan òun ti gbádùn ẹni tó lọ yáwó láti fi ṣe ìdìlá ẹni tó lọ yáwó láti fi ṣe gbogbo ń tọ́lọ̀ ọ̀gá sí ilé wọ̀ lẹ́yìn owó kó lọ lọ yá o. ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe kó tọ́fẹ́ yá tó láti kọ́ lóbi bùkárà kó o sì fún láti yá bí ìbá ṣe pé ọ̀fẹ́ yáwó láti fi ṣe fúkẹ́ ọ̀fẹ́ yáwó láti fi ṣe ṣe pàwọn aláǹbẹ̀ẹ́bẹ̀ àwọn náà ṣe fọwọ́ rọ́ sẹ́yìn àti pé nínú ọ̀lù ọ̀yẹ̀ká àwọn èèyàn tó wà ní àmà kó àmà pé èèyàn bó tilẹ̀ jẹ́ pé àgbá fìfo lásán ni tí wọ́n máa wá ró ramúramù akọ́lámọ́kùnmọ́wá ti ní mọ́tò kẹtí ń kó tẹ́lẹ̀ mọ́tò ọ̀sálà ìgbé lọ bí tí bá kọ́ bá fẹ́ lọ ọwọ́ àdìsí àwọn èèyàn ń pààrọ̀ mọ́tò òsì lágbára rẹ̀ ọwọ́ lọ gbé tiẹ̀ kalẹ̀ oníkọ̀ yọ ọmọ ọwọ́ lọ yáwó láti ra mọ́tò mi abótí ẹ̀ lọ gbà wí rẹ̀ abẹ́ni tó ṣe pé aṣọ àlùmọ̀ǹkà ńlọ́kẹ́ máa wọ̀ ká kọ̀ rẹ̀ ọ̀nà gbà rẹ̀ bàtà àlùmọ̀ǹkà lọ́fẹ́ máa wọ̀ ká kọ̀lẹ́gbẹ́rẹ́ ọlọ́gbàrún rẹ̀ lọ́fẹ́ ńlá ló máa ń ká lọ́fẹ́ máa fi sára ilé ló máa ń ká lọ́fẹ́ máa gbé ẹni tí ò lágbára rẹ̀ tọ́fẹ́ máa ṣe fùkẹ́ tọ́lọ́ kọ́run bọ́ gbèsè. akramakumullah wọn bẹ nínú wa ẹni tó ti pé àtijọ́ ti mú kò lè rọrùn fún láì jẹ́ kọjá gbèsè bí ẹni tọ́ka òun tán ṣùgbọ́n tó ṣe pé kò rí sẹ́ ọwọ́ ọ̀sẹ̀ títí kò rí sẹ́ wọn ò tí a fi kankan lọ tábà kan yọra kpowó rẹ̀ pé kò rí kankan gbogbo bí tó bá ti lọ wọ́n sọ pé bí sẹ́kẹ̀ bá yọjú àwọn máa ránṣẹ́ pè wọ́n tún ránṣẹ́ pè wọ́n tún ránṣẹ́ pè wọ́n ránṣẹ́ pè ebi ò sì máa ntí ìrìtẹ́. ọlọ́ọ̀gbà àwọn mẹ́ṣíìnì gbọ́n máa fi ṣe kábúkábú ọlọ́ọ̀gbà àwọn mọ́tò gbọ́n máa fi ṣe kábúkábú eléyìí báyìí bùkátà olóòtú lọ sí di gbèsè kò fi lọ́dọ̀ lọ sọ̀rọ̀ irú àwọn wọ̀nyẹn tó bá jẹ gbèsè a lè sọ pé gbèsè kí gbèsè lọ́jọ́ o ẹ ká kíyè sára ipe gbèsè kò sí nínú nǹkan tí máa fa yìí àpọ́nlé tàbí ẹ̀yẹ sẹ́ni tí bá ń jẹ ẹnìkan kì í yáwó lọ́dún yẹn kó nítorí àwọn tó lè sọ̀rọ̀ dáadáa níwájú rẹ̀ ẹnìkan kì í gbowó yẹn kó nítorí tó máa wá kan níwájú ẹni tó yáwó rẹ. gbogbo ìgbà tí yẹn bá ti tẹ́wọ́ sẹ́nìkan ibi kọ́ yá yàn lówó iye yẹn máa rọra dànù ni nítorí wọn lè ká iye padà tí yẹn tó fi lè jẹ́ ni tó ṣe é pé yá máa sọ̀rọ̀ wọn kà kún pé yẹn ń sọ̀rọ̀ òun náà ní kọ́ ọmọ lówó ńlára lásìkò àti san rẹ̀ bá tó kọ́ ọ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. akramakumullah anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó fi hàn wá pé téèyàn bá fi lè kú téèyàn bá fi lè kú

ẹ̀mí yẹn ò ní ní sinmi ò ní rọ́nà lọ ó dìgbà tí wọ́n bá tó san gbèsè yẹn ẹ sì rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ọmọlúwàbí ẹni yìí eléyìí tí wọ́n jẹ́ níṣẹ́ ní máa hàn ṣáájú kí wọ́n tó gbowó olówó ní kété tí wọ́n ti gbowó olówó tán báyìí wọ́n ṣàfihàn ní wọ́n mọ tára wọn àwọn èsì sẹ́nìkan téèyàn ti ẹ̀ lè máa sànú bí èsì ìwòlẹ̀ òkèlè mà. ìwọ̀n gbọ́dọ̀dọ̀ láwùjọ àwọn ẹgbẹ́ ń pín wọ́n ti jẹ owó olówó báyìí owó lọ́wọ́ ń bẹ lọ́rùn wa yóò tó a máa sọ pé ntọ́ bá fẹ́ dàkọ̀dà ntọ́ bá fẹ́ ṣe kó ṣe ó ti ẹtú ti fẹ́ sọtẹ́ni tó ṣe é pé lẹ́yìn ìgbà tó gbowó lówó tán ni ọmọ wa sátọ́sì yọ lọ máa wó oògùn orí búká wípé gbogbo ọ̀nà wọ́n bá lè gbà bó ń gbẹ̀mí rẹ̀ kí wọ́n pa nítorí pé wọ́n fẹ́ sanwó yẹn àjẹgbẹ́ ló fẹ́ jẹ wọ́n tó oògùn títí ẹni tó wọn lówó oògùn ọ̀ràn wọ́n bá rán ẹni tí wọn máa rán láti lọ bá wọn pààyàn wọn rán sí wọn ìpè lọ pa pàjẹ bá ipa kọ́ máa gbowó rẹ̀ lọ́nkè àmà ṣé wà lélẹ̀ eléyìí ṣé wà alẹ́ ìdúnnà wọlé ìka anáhùn mẹbẹ̀rún tó lè yẹ́wò mi náà dín yẹ́wò mẹ́yẹ kó mu náà sọ lè rọ́bì làálẹ́mí àmà pọ́lọ́ àwọn gbogbo yín dìde lọ́jọ́ ńlá ọlọ́gbìn lọ́nkè àmà ọjọ́ tí gbogbo yín ó dìde tí ó rojọ́ níwájú ọba nínú ròde náà. ẹlòmí yáwó lówó bùkátà ló ló tiọ́ tó wá yáwó lọ́dọ̀ lówó wọ́n máa wá sí lówó yẹn kò ní san yóò sì máa sọ pé òun ní san kí ti tà àti pé pápá gan òun tó báyìí ọ̀rọ̀ tó wà wájú òun òun náà ni pé létò nǹkan òun fẹ́ parí rẹ̀ lẹ́yìn tí ọba lè na sùúrù sí ọ̀parí nu òun tí ẹ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam ó ní matlul ghaniyyi zulm ó ní tí ẹni tó tó lówó lápò tó bá jẹ́ yẹn lówó tí ò wá gan tí ń fi àti san gbèsè yẹn tí ń fi ń wálẹ̀ tí ń ṣe kùnùnù níbi àti sanwó lówó ànábìlá bòsì àbòsí ni ká máa fi àti sanwó lówó padà falẹ̀ àbòsí ni Islam ò sì faramọ́ wa àbòsí torí ẹ̀ka bẹ̀rù àwọn ọbẹ̀ ẹlẹ́dàá wa kábẹ́rù ọlọ́run ẹlẹ́dàá wa nígbà tó bá kú kí ló rò pé lè ṣẹlẹ̀ sí ọ nínú sàárì tó o bá kú láì sí kankan ń gbèsè lọ báwo wá ní tó bá gbé gbèsè ń gbèsè ló gbé lọ kí ló rò pé lè ṣẹlẹ̀ sí ọ nínú sàárì rẹ wọn lẹ́mìí rẹ wọn fi lóko sára gbèsè rẹ yìí wọn sọ̀rọ̀ sára gbèsè rẹ kò ní orí gbèsè rẹ ó dìgbà tó bá tó bọ́ san gbèsè yẹn irú ta lọ ọmọ tó fi lẹ̀ ń lọ tí ọjà láàánú tí ọ nílùú alimadina nígbà tó ti ṣe hijira sí alimadina tó bá ti lè gbókù kan wá bá nàbí sallallahu alayhi wa sallam ike kó ṣe sọláṣọ jẹnẹza kó ṣe sókù yìí lára anabi máa béèrè ǹjẹ́ ni tó kúta ẹni ká ṣe sọláṣọ jẹnẹza sí láàyè ǹjẹ́ wàá kú pẹ̀lú gbèsè bí tó bá ní kọjá ní kankan gbèsè ìgbà náà anabi ó tẹ̀síwájú ṣe sọláṣọ sí gbèsè yìí tó bá lọ ka ìgbà náà anabi sallallahu alayhi wa tọ́ba ní kọ̀ọ̀kan anábìyẹ ni sallu ala sahibikum ẹ̀yin ní ká ṣe sọ láti sí lára. eléyìí túmọ̀ sí pé gbèsè burúkú pọ̀ gbèsè ìmọ̀ ṣe sànàdì kéèyàn ọmọ torí lé kéèyàn má rí dáadáa gbà nígbà tá a ti mọ̀ yìí pé anábì sallallahu alaihi wa sallam قل إن هذه القبور مملوءة ظلمة على أصحابها وإنما ينورها الله بصلاتي النبي صلى الله عليه وآله وسلم قل بقى وسعري تاريه وما قفوكم òkùnkùn birikiti ni lórí àwọn ẹni tó bá ti sínú sàárè sọláàtì jẹnáàzà tí mo bá ti sókù lára lọ́lọ́wọ́ bá fi mẹ́ta mẹ́lẹ̀ sínú sàárè wọn. èèyàn wà pàdánù orí láì nítorí pé èèyàn bá kú pẹ̀lú gbèsè subhanallah torí jẹ́ ilé báyìí àgbọ̀dọ̀ kíyèsí wípé àwọn ọ̀nà láti bọ́ lọ́wọ́ gbèsè tí ń bẹ lọ́rùn wa gbèsè tá a jẹ gbogbo agbọ̀dọ̀ ọ̀nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ kájọsẹ sàn sọmọbi parẹ nítorí pé Ọlọ́run bá lọmọ ẹni tí ó dọla. aramakumullah ẹnìkan wọn bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹsọ fún mi tí mo bá jagun sójú ọ̀nà Allah tí wọ́n sì pa mí sójú ogun yìí. aghfiru Allahu li sọ́wọ́n àbò foríjì mi ànábì bẹ́ẹ̀ ni bákùnrin yìí ti ti pẹ́yìn dà ànábì kó ọ̀gbẹ́ wa kí ni ìbéèrè tose tuntun ṣe jagun sójú ọ̀nà Allah tí mo tí wọ́n Allah yóò foríjì mi àbí òní foríjì mi ànábì sallallahu alayhi wa sallam ó ní ni ilẹ̀ sẹ́yìn àyàfi gbèsè nìkan. فإن جبريل أخبرني بذلك آنفا torí láàrin ìbéèrè alákọ̀ọ́kọ́ àtìgbà tí mo ní kó tún béèrè yẹn ṣe ni màlẹ́kà jibril ṣàyọkúrò gbèsè pọ́nà abọ́ forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìán àyàfi gbèsè nǹkan gbèsè léwu pípọ̀ gbèsè kò yẹ ọmọ èèyàn kò sì yẹ kéèyàn ó jẹ́ kọ́jẹ́ gbèsè ọkàn rẹ̀ tún balẹ̀ lórí gbèsè tó bá jẹ gbèsè tí bá ń bẹ lọ́rùn èèyàn kò yẹ kéèyàn ní ìbáyọ̀ kan gbogbo ọ̀nà téèyàn fi sán ńlọyẹ kọ́ wà lórí ẹ̀mí èèyàn bó o bá ti yọ síyàn lọ́wọ́ kéèyàn máa dínkù díẹ̀díẹ̀ lọ́nà tó lè pé èèyàn fi ní ní wàhálà èèyàn ní bá ìpọ́njú pàdé lẹ́yìn ìgbà téèyàn bá kú téèyàn fi lé ayé yìí sílẹ̀. ẹ̀rí pé nígbà tí ọlọ́wọ́n bẹ́ẹ̀ dá ṣe ń sàlàyé nípa pínpín ogún ní ìlànà Islam ẹ̀rí pé ọlọ́wọ́n máa sọ pé ẹ̀fún lágbájá ní ibà tàbí ọgbà ibà min ba'di wasiyatin yóò sọ ibi ha àwùjọ yìí lẹ́yìn àsọtẹ́lẹ̀ lẹ́yìn gbèsè rẹ̀ tó bá jẹ tẹ̀ san lẹ́yìn tẹ́ bá san gbèsè rẹ̀ tán tẹ̀ sì mú àsọtẹ́lẹ̀ rẹ̀ sẹ́ ìgbà náà lẹ́tọ̀ pé ogun. bákan náà níbo mi ọlọ́run bá sọ pé min ba'di wasiyyatin yusina biha aw dayn min ba'di wasiyyatin tusuna biha aw dayn min ba'di wasiyyatin yura biha aw dayn. yẹn ní kí wọ́n ní gbogbo àná kọ́nà kò bá jẹ́ kóbìnrin ló ẹ̀ ní pín ó ní gbọ́dọ̀ bá san gbèsè rẹ̀ náà àsọtẹ́lẹ̀ tó sì sọ nípa ẹni tó ní ká ẹ̀fọ́ owó ń ṣe dáadáa sí tí ò sí nínú ọ̀kan nínú àwọn ẹni tí ó jogun rẹ̀ tẹ́lẹ̀ náà ó dìgbà tẹ́ mu sẹ́ náà kó tó di pẹ́ẹ́pìn ogun ìbá àtijọ́pọ̀ ló kú dìgbà tó bá tẹ́ bá mu gbèsè rẹ̀ tó jẹ tẹ́ bá mu sẹ́ náà ẹ̀yìn ìgbà náà lẹ́tọ̀ pin ogun rẹ̀ bákan náà tí ò fi bàbá sílẹ̀ tí ò fi ìyá sílẹ̀ tó pa àwọn ọmọ ìyá rẹ̀ nìkan ló fi sílẹ̀ kò tó fọmọ sílẹ̀ láyé ẹ̀ gbọ́dọ̀ pin àfi lẹ́yìn ìgbà tí ẹ bá san gbèsè tó jẹ náà bẹ́ẹ̀ náà ni bàbá tó fọmọ sílẹ̀ lọ́kùnrin àti lóbìnrin ẹ lè pín ogún rẹ̀ àfi lẹ́yìn ìgbà tẹ́ bá san gbèsè rẹ̀ náà bàbá ọmọ tó kú tó fi ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sílẹ̀ ẹ lè pín ogún rẹ̀ fún bàbá àti ìyá rẹ̀ àfi lẹ́yìn ìgbà tẹ́ bá san gbèsè tó jẹ kalẹ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo ogún gbogbo ogún kò ṣeé pín àfi lẹ́yìn ìgbà tá a bá san gbèsè ọ̀rọ̀ gbèsè ọkọ̀ jantẹ́yìn lè fi ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mú tẹ̀wọ̀n yóò máa jẹ́ pọ̀ ń jẹ báńkì lówó ọ̀ ń jẹ àwọn ẹgbẹ́ cooperative ọ̀ ń jẹ wọn lówó ọ̀ ń jẹ àwọn èèyàn kọ̀ọ̀kan náà lówó gbogbo ojoojúmọ́ bó sì jẹ gbèsè náà ni wọ́n máa wá ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin tí wọ́n gbàgbé pọ́n náà bó gbé ọ̀dìdè lọ́jọ́ ńlá ni ọjọ́ tí gbogbo èèyàn dìde níwájú ọba gbogbo àgbáńlá ayé gbèsè kìí ti tọ́jà nǹkan burúkú ní gbèsè atẹ́ni ní gbèsè afakùkù kání ní gbèsè àwọn onílẹ̀ burúkú ní gbèsè kìí ṣe ti gbogbo onílàákàyè tó lè rọ́ọ̀lù àyàfi làákàyè rẹ̀ tó bá kú díẹ̀ káàtó ní ọmọ wọn kò tún jẹ gbèsè ní ọmọ kò sì jẹ gbèsè ní ọmọ àforí rọ gbèsè ní ọmọ afẹsẹ̀ fà á. a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run ẹ̀dá wa nínú al àyà yẹn à ń pè ní àyà tó dẹ́yì àyà tó sọ nípa gbèsè ọlọ́run ọba ẹlẹ́dàá wa àyà tó sọ kalẹ̀ yìí gùn jù nínú gbogbo alukurani kò sí àyà tó gùn tó ibẹ̀ ọlọ́run ọba ti sàlàyé àwọn òfin lọ́lọ́kan eléyìí tọrọ gbèsè eléyìí tó ti pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa sọ dáadáa nítorí kálíbà àrọ́nà lọ lẹ́yìn ìgbà tá a bá fi ayé idha tadayantum bidaynin ila ajalin musamman faktubu ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ olùgbàgbọ́ òdodo òun náà ni ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa iná ló máa fi alukur'ani ló máa fi bá sọ̀rọ̀ nítorí pé olùgbàgbọ́ òdodo òun lẹ́ni tó ṣe pé tó bá gbọ́ wípé àṣẹ lọ́wọ́n ọba fi pa òun yóò pàṣẹ ọlọ́wọ́n ọba má tó bá sì gbọ́ wípé kíkọ́ lọ́wọ́n ọba ń kọ́ nǹkan kan fún un yóò dínà sí ní tọ́lọ́wọ́n ọba kọ̀ fún un ẹni tí ò ní gbàgbọ́ òdodo wọ́n máa fi tí pàlà ọ̀rọ̀ ọlọ́ni tẹ̀lé nítorí ní kò ṣe wọn àní ṣe ètò ní kwájìn wọn àní jìnà sí yàrá rẹ wò sórí ìgbàgbọ́ òdodo ni wọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé gbogbo ntọ́lọ̀ ní ká ṣe ọ̀ máa ṣe gbogbo tó ní ká pàtì ló jìnà sí tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ń tara rẹ jẹ lásán ni iná jíjẹ lásán ni ló kọ ìgbàgbọ́ òdodo tí wọ́n ń gbé ká tí a bá jẹ́ olùgbàgbọ́ òdodo ibi tá a ti mọ̀ fún onígbàgbọ́ òdodo oná ní kọjá yìí pé ń tẹ̀lé tọ́lọ̀ ń sì jìnà sí tọ́lọ̀ wọn bá bá ní kọ́ máa ṣe. yà á ayọ̀ ẹlẹ́dínlá ọlọ́run la pẹ̀yìn olùgbàgbọ́ òdodo idha tadayantum bidayni ila ajalin musamman faktubu tẹ́ bá fi lè jẹ gbèsè kan tẹ́ bá fi lè yáwó kan tẹ́ bá fi lè yá nǹkan kan tẹ́ bá fi lè jẹ gbèsè kan títí di ìgbà kan tẹ́ ẹjọ́ dá fúnra yín láàrin ẹ̀yin tẹ́ yá àtẹnitọ́ yá yín òfin alákọ̀ọ́kọ́ nù wípé a gbọ́dọ̀ jẹyàn lówó a gbọ́dọ̀ yá nǹkan lọ́dọ̀ èèyàn láì jẹ́ tí àwọn àwọn àfisí lẹ̀ ìgbẹ́ ẹ̀rọ ah, títí ìgbà tó lọ́n bá ní kó lè sánà ni àfi tó o bá fẹ́ bùn mí títí ìgbà tó lọ́n bá ní kó lè sán tó o bá lè sán ajẹ́ pé mo gbọ́ tí o bá bẹ́ẹ̀ ẹ má jẹ gbèsè tí wọ́n sílẹ̀ tí wọ́n là máa yọ lówó yìí títí di oṣù kan ọ̀sẹ̀ kan ìjọ mẹ́ta ọdún kan ọdún mẹ́wàá. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkókò gbọ́dọ̀ wà. alákọ̀ọ́kọ́ nù kejì tẹ́lá yáwó ẹ̀yà nǹkan lọ́dọ̀ ẹnìkan àti nù. láàrin tó yá ni àti ẹni yá lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ọ́ eléyìí kò yọ bàbá àtọmọ sílẹ̀ kò yọ ẹ̀gbọ́n àtàbúrò yọ kò yọ mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí sílẹ̀ kò yọ alábàgbé sí alábàgbé sílẹ̀ kò yọ ará àtàbárà àtà sílẹ̀ ẹnìkẹ́ni tí ó bá ti yáwó lọ́rọ̀ ẹnìkejì ọlọ́run kẹ́ kọ́ sílẹ̀ nítorí pé déwájú dẹjọ́ ìdìdẹ́yìn dasọ ẹni tá a yá lọ́wọ́ lónìí tó fi ìdùnnú àtàwọn tó fi gbà á òun náà ní tó bá akẹ́kọ̀ọ́ rí lọ́la tó sọ pé òun mọ̀ ya lọ́dọ̀ rẹ̀ àwọn ẹlẹ́yìn rẹ̀ wá mọ̀ ya sí. ọlọ́run bá ní kẹ́ kọ́ torí pé ìwé kì í parọ́ ìwé kì í parọ́ ọlọ́ni kẹ́ ẹ kọ́ sílẹ̀ ògbéyàwó máa fi hàn ẹ̀sìn Islam ẹ̀sìn kan ni tí ò fi mà ṣeré torí pé àwọn èèyàn máa kọ àwọn èèyàn máa kà àfi tí wọ́n bá kẹ́kọ̀ọ́ Islam kọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún pé ẹ̀yin mùsùlùmí ẹ̀ máa kọ́ mà dákun gbẹnu sọ̀n àwọn mùsùlùmí gangan gangan ló mójútó mà torí ẹ̀ lọ́sẹ̀ ń pe àlùmọ̀ Islam ni ó má tó kẹ́kọ̀ọ́ àlùmọ̀ kàá torí àkọ́kọ́ tó lọ kọ́kọ́ sọ̀kalẹ̀ tọ́lẹ́bẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam oníkọ́ máa kàá anabi wa gan sallallahu alaihi wa sallam nígbà tó mú àwọn kan lẹ́rú kun lógun bàjá ogun kọjá nínú islam anabi lóhun tún wọn lẹ̀ àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú pa ọ̀yọ́ rárá wọn padà gbogbo ẹni tó bá máa kọ́ tó máa kà nínú wa èèyàn kọ̀ọ̀kọ́ máa kọ́ ọmọ madina yọ máa yọ máa kà eléyìí ò ní rárá lọ ti ọmọ sọ islam ẹ̀sìn tó mójútó ẹ̀kọ́ ni. táwọn ọmọ wa wà lónìí tá a jẹ́ mùsùlùmí tá a mọ kankan tá a jẹ́ olódo tá a ní ma kankan èyí kí a mà àmà kọ àmà kà àmà kí ó kọ àmà kí ó kà èyí ìwé àmà kọ àmà kà ara rẹ ló fi jọ òrẹ́ nìkan kan fi jọ nítorí pé islam ti wá ọ̀sọ̀ ìkéjẹ wá mà ọba àfẹ́kọ́sẹ́ ọba àfẹ́kọ́sẹ́ wọ́ ọba àfẹ́kọ́kọ́ àtàtà islam ni kò tún wá mà nítorí pé àyè kò tó ṣe lé ayé ká yege ẹni tó bá ní mà òye máa pọ̀ lórí wọn torí pé ọmọ tó ní mà ti ṣe káràkátà kò lè dàbí ẹni tí ò ní mà ti ṣe káràkátà ẹni tó ní mà ti ń dáko kò lè dàbí ẹni tí ń dáko tí ò ní mà ẹni tó ní mà tó ṣe wípé ó ń ṣiṣẹ́ ọwọ́ kò lè dàbí ẹni tí ò ní mà tó náà ṣiṣẹ́ ọwọ́ torí ẹ islam ọkọ wa pé ká kọ́ mà èyí sì ṣàgbà ju kọ́ mà lọ kò síbi ó tẹ́lẹ̀ dàgbà tó tó lè wọlé ẹ̀kọ́ lọ́wọ́ kéwì lọ fẹ́ kọ́ ọ̀nà ọkọ ní títí tó fi wọ sàárè tó bá jẹ́ pé màá kọ́ màá kàtà wọ́n wọ náà ni ààyè òbí fún nítorí pé àwọn àkàlà ti kékeré ààyè wá gbọ́n àìmákọ àìmákànù ó ti wà níbi tí wọn náà ti máa kọ́ bó o sì lè kọ́ bó o sì lè kà tátàtà rẹ yọ padà jọra àwọn jọ kan inshàlá torí Islam sọ pé kẹ́kọ́ lẹ̀ òfin mi. ọlọ́run ni wal yaktub bainakum katibun bil adl ẹni yóò bá kọ gbèsè yẹn sílẹ̀ ìbẹ̀rù ọlọ́run rẹ̀ kọ́kọ́ lẹ̀ pẹ̀lú òṣèdọ́gba ò gbọ́dọ̀ fòdókun tí ò ní sí nìkan àbí ọgbẹ́ ọkọ́ lọ́nà tó gbogbo ni ó lè nítorí pé kú ń bẹ ìwọ́gbẹ́ ẹ̀kọ́ sílẹ̀ ẹ má sábòsì ẹni tó yá one million tábà ti dín òjò kan kù ń bẹ̀ sẹ́mi kó ti di hundred thousand one million ìṣẹ́gbẹ́ hundred thousand ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kì í ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tó agbọ́dọ̀ bẹ̀rù ọ lọ ó ti gbọ́dọ̀ fọdọ́ kan kún ọgbọ́n foto kan kún torí tó bá ti foto kan kún ó ti di ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mẹ́wàá ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mẹ́wàá ó ti ka tí ọ̀jẹ̀ ń gbèsè máa lọ́rùn nu ọmọ aláṣùwọ̀ san. ọlọ́run ní kẹ́ kọ́ ọ lẹ̀ a Islam ti da púpọ̀ jù tàbá kọ́ ọ lẹ̀ ẹni tó bá wà kọ́ ọkà sí wa létí ẹni tó yáyàn lówó gbọ́ bá ń ṣe ka ẹni tó yáwó náà gbọ́ bá ń ṣe ka èkéde kejì wọn náà tún kà fún rárá rẹ̀ àríkú kò sáfikún kò sádínkù yàtọ̀ sípa tí wọ́n akọ́ọ̀lẹ̀ akọ́ọ̀lẹ̀ ní nọ́mbà àti wọ́n akọ́ọ̀lẹ̀ lọ́rọ̀ pé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún náírà lọ́yà akọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ léde Yorùbá wa náà léde English léde gbogbo ẹ bá gbọ́ ẹkọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ṣàbòsí ẹ má fi kún ẹ má dínkù bẹ́ẹ̀. ولا يأبى كاتب أن يكتب كما علمه الله akọ̀wé tí wọ́n kọ́ lẹ̀ bọ́lá ti ṣe fi màá yẹ mọ́ ni kọ́ kọ́ lẹ̀ o má dínkù má fi kún o bọ́lá ti ṣe fi mọ́ ni kọ́ kọ́ lẹ̀ fẹ̀lẹ̀ yẹ tó kọ̀yà kọ́ lẹ̀ dáadáa kọ́ lẹ̀ kó yékéyéké wọ́n yọ mílíọ̀nù alẹ́ yẹ họ́ ìwọ́ tó jẹ gbèsè ìwọ́ lọ́ọ́ pàpè kọ́ńtò jẹ gbèsè kìí ṣẹni tó yáyàn lówó ní ọ̀pá pẹ̀kọ́ fẹ́ni tí ó kọ́ ẹni tó jẹ gbèsè ọlọ́lọ́ ní kọ́ pàpẹ́ kọ́ ìwọ tó jẹ gbèsè ìwọ lọ́ pàpẹ́ kọ́ tó jẹ gbèsè èmi lágbájá ọmọ lágbájá lónìí ti ṣe ọjọ́ báyìí nínú oṣù ìsìláàmù báyìí tó ṣe déédéé pẹ̀lú ọjọ́ báyìí nínú oṣù míì táwọn èèyàn ń lo kàlẹ́ndà rẹ̀ náà mo yá iye báyìí lọ́dọ̀ lágbájá lórí wípé tó bá dìgbà báyìí máa sanwó rẹ̀ padà fún ìwọ ló pàpè kọ torí pé ń tí wọ́ yá àti sọ pé mo yá kò yẹ kó kọ lẹ́nu àfi tó o bá jólè kọ́ wá jẹ́ pé ẹni tó yọ owó ní ọmọ pàpè kọ rẹ̀ ọmọ sọ pé ń dára sí ni mo wí wí kankan nítorí tó wọ́ ọ lọ pàpè kọ rẹ̀ fún wa torí pé ọmọ èèyàn máa jiyàn ìwọ ọlọ́pàá pèkọ fẹ́ni tí ó kọ èmi lágbájá ọmọ lágbájá èmi mo yáwó lọ́dọ̀ lágbájá iye báyìí mo sì yá lọ́jọ́ báyìí lórí pé ń dà padà ńgbọ̀ bá ńgbọ̀ bá dìgbà báyìí. ọlọ́ni wọn ni wọ́n sọ́kìlá ọ̀rọ̀ bá ìwọ tó ń yáwó ìwọ tó ń jẹ gbèsè báyà àwọn bẹ̀rù ọlọ́ bẹ̀rù ọlọ́ nítorí pé ìdí tọ́lọ̀ ti sọ pé ìwọ ọlọ́pàá pèkọ nù nítorí pé ẹni tó yáwó òun ọ̀fẹ́ dàbí ọgbọ́n tí ó fi fẹ́ dínkù nítorí kí mílíọ̀nù kan kó lè bá a di ọgọ́rùn-ún ẹgbẹ̀rún tó ọlọ́run ní kọ́ bẹ́ẹ̀ wọ́n wọlé ayé kọ́sìmínì hóṣẹ́ á kọ́ gbọ́dọ̀ sí nǹkan kan kù nú ẹ o iye tó yá o iná ló wì tí nǹkan kan gbọ́dọ̀ dínkù nínú rẹ̀ ọlọ́run á ní ó ṣeéṣe kẹ́ni tó yá ọgbọ́dọ̀ pònú àbíkọ́ sẹ́ni tó pọ̀ lọ́rẹ́ lẹ́ẹ̀ àbí kọjá ẹni tó ṣe é pé kò ní mà kò ní mà tó fi sọ rí pé nǹkan tí mo yá ni bí ó ṣe pé ọkọ ní alámòjútó tí ọba wì ọlọ́ni fẹ́ nǹkan alladhi alayhi al-haqqu safihan aw da'ifan aw la yastati'u an yumillahu falyumlil waliyuhu bil-'adl tẹni tó yáwó bá jókòó nù tọ́jà dandan díndín aw da'ifa abẹ́ni tó lẹ nílò àkáyì àwòlá ayé sọ̀kè ọ̀rọ̀ ayọ̀mẹlẹ́hó àbò wọn lè dá pápẹ́ kọfẹ́ nìkan náà kọ́ tani yọmọlẹ́lẹ́ wà lè yọ̀hó bẹ́ẹ̀ adìl kẹ́ni tọ́jú alámòjútó rẹ̀ kọ́ pápẹ́ kọ́ etí ẹni tí ń sàmójútó lórí tọ́jú ẹni gbèsè láì jẹ́ pọ́tà òsì iye tẹ́ni tí ń ṣe àmójútó lé lórí jẹ́ ń gbèsè òní wí kọ̀gbọ́dọ̀ dín kankan kù bẹ́ẹ̀ bó ti ṣe gángan òní sọ lẹ́yìn tá a bá ti wá kọ́ tán kò tó o nítorí pé ìwé tí wọ́n kọ lẹ̀ ó ṣeé ṣe kí ìwé ọ̀sọ̀nù ìwé tí wọ́n kọ lẹ̀ ó ṣeé ṣe kí èkúté ọjẹ́ ìwé tí wọ́n kọ lẹ̀ ó ṣeé ṣe kí kàn mú ìwé tí wọ́n kọ lẹ̀ ó ṣeé ṣe kí tàdá rẹ̀ kó mi ọkàn sí kọ́ dàpọ̀ ká má máa tí wọ́n kọ́ má ọlọ́run ẹlẹ́dàá wa ní kò tó wọ́n ṣe ṣe ṣahidayni min rijalikum ọlọ́run ni ẹ wá pe àwọn ẹlẹ́rìí méjì sí nínú àwọn ọkùnrin ẹ jẹ́ káwọn ẹlẹ́rìí méjì nínú àwọn ọkùnrin yín kí wọ́n jẹ́rìí sí kí wọ́n jẹ́rìí sí ntẹ́ ẹ̀kọ́ sílẹ̀ o ntọ́ tẹ́lẹ̀ o ẹ jẹ́ kí wọ́n jẹ́rìí sí pààmà pé lágbájá ọ̀yàwó lọ́dọ̀ tàmẹ̀dò owó náà ti jẹ iye báyìí lọ́jọ́ òní ti sọjọ́ báyìí pé wọ́n san padà nípa ọ̀gá dìgbà báyìí àwọn èèyàn méjì nínú àwọn ọkùnrin wa àwọn náà ni wọ́n jẹ́rìí sí ọkùnrin méjì àwọn ni wọ́n máa jẹ́rìí tọ́rọ̀ bá di ọ̀rọ̀ owó àbí ntọ́jẹmọ́wó tọkùnrin méjì bá ti jẹ́rìí sí òtítọ́ eléyìí túmọ̀ sí wípé ẹnìkan ò tó rárá bẹ́ẹ̀ sì ni obìnrin obìnrin ọba àpé méjì wọn ò tó láti jẹ́rìí káwọn agba ẹ̀rí wọn wọlé pé wọ́n ti jẹ́rìí sí pé ẹni báyìí jẹ́ báyìí lówó rárá wọ́n gbọ́dọ̀ jẹ́ ọkùnrin méjì ọmọkùnrin méjèèjì yẹn wọ́n sì gbọ́dọ̀ sí ẹni tó dúró dọ́gba wọn àwọn ọ̀rẹ́ pòkì abẹni tí wàá pòkì tó ti hàn lára rẹ̀ wọ́n má jẹni tí ò dúró dé nínú ẹ̀sìn wọ́n má jẹ oníségesège nínú ẹ̀sìn alágàbàǹgẹ̀bẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn kìí sàwọn ẹni tí ó jẹ́rìí sí nítorí pé alágàbàǹgẹ̀bẹ̀ ẹni tó jẹ́ pòkì ó súnmọ́ kọjá kó sojú àwọn náà mà sí àmọ́ ń gbàgbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí lágbájá yá lọ́dọ̀ lágbájá ń jọba yìí tẹ́yìn náà wá ń bẹ̀ tẹ́ jẹ́rìí sí afẹ́tẹ́ wá sọ́ńtẹ́ mà bó ti ṣe yáwó yẹn lónìí wọ́n lè sọ pé àwọn akọ. èèyàn máa jọ yẹn ní méjì méjì lọ́lọ́run dá wa gbé lọ́lọ́run tí wàá da yín méjì méjì irọ́ lásán yóò bá lẹ́bù. akramakumullah ó lè sọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni òun àti pé yáwó ṣùgbọ́n iye tẹ́ wí nǹkan ni. torí rẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ni tó dúró dọ́gba. ọlọ́run ní fẹ́ wọ́n mọ̀rọ̀ àti àní mẹ́tẹ́rù bọ́ọ̀nà mi náà ṣùhádà. tẹ́lẹ̀ àwọn arákùnrin méjì mú wa tó lè dẹ́rẹ̀ sí ibi tẹ́tí yáwó wọn wà mẹ́. yẹsẹ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ yáwó lẹ́sẹ̀ wọn nítorí pé èèyàn máa fẹ́ gbà èmi àwọn tẹ́jọ́ yára yín o ìlànà ìlẹ́sẹ̀ wọn o. ẹ ṣe kó sojú wọn. ọlọ́run tẹ̀lé wọn rẹ́ni méjì pé wa kó sojú wọn káwọn náà jẹ́rìí sí ajẹ́pọ̀kùnrin kan àti obìnrin méjì. obìnrin méjì àwọn ni ó tẹ ọkùnrin méjì mú wa àbọ̀kùnrin kan obìnrin méjì bẹ́ẹ̀ ló tókùnrin fi gbọ́dọ̀ jẹ́ méjì dípò ọkùnrin ayọ̀kan ọlọ́ni ẹ̀ńtàgbélé ẹ̀ṣùdá ọ̀húnmá fẹ́tọ́bẹ́ kírọ ẹ̀ṣùdá ọ̀húnmá lọ́kọ́rọ́ nítorí pé ọ̀kan náà méjèèjì lè gbàgbé kẹ́nìkejì ó lè bá ara létí ìgbàgbé tí máa ń ṣe àwọn obìnrin ọ̀pọ̀ ju etí máa ń ṣàwọn ọkùnrin lọ sábà sì ni pé ntọ́lọ́ ni kò máa ṣẹlẹ̀ sóbìnrin nínú ara wọn kọ̀kadàrà kírò rẹ̀ ọmọ sàwọn ọkùnrin nínú ara wọn ó náà lọ́rọ̀ à ń ṣe nǹkan oṣù ẹ̀rí pọ́kùnrin kì í ṣe nǹkan oṣù obìnrin ló máa ń ṣe nǹkan oṣù nǹkan oṣù ṣíṣe ó máa ń da sísítẹ́ẹ̀mù ọ̀pọ̀lọpọ̀ obìnrin rú ìgbàgbé máa ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí náà máa wò kó ti ṣe tí ò ti ṣe kódà àtìṣe máa bóbìnrin mi lásìkò ìgbà tí máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tọ́pọ̀ ọ̀nà bá ṣe sùúrù fún wọ́n lè rí lè fi ara wọn lórí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ torí pé ń ṣe nǹkan oṣù wọn lè lọ́dọ̀ àwọn wani ìdí tá a fi ní kóbìnrin méjì òdìpọ̀ ọkùnrin kan náà nípa nìkan lè gbàgbé kẹ́nìkejì ọ̀ràn létí tàbí ọmọ mi ọmọ kí wọ́n yáwó lọ́dọ̀ ara ẹ gbàgbé ńjọ́ yẹn ńjọ́ tá a fi sọ̀rọ̀ pé wọ́n jẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣe gúgúrú nítòsí ọ̀dọ̀ wa ah, ìjọ́ ni mọ́rẹ́tínìs tó obìnrin báwọn ṣe rí nìyẹn torí ẹjọ́ obìnrin kan wọ́n gẹ́ra wọ àwọn wọ́n jódodo àwọn nígboro ayé wọ́n ń rẹ jẹ sóbìnrin wa dàbí ọkùnrin ọgbọ́n tọ́lọ́ wọn bá sọ ni wọlé iṣẹ́ zakaru kẹlẹ́ǹsà ọkùnrin ó dàbí obìnrin eléyìí kò sí apá lórí ẹ̀ gbogbo yẹn lọ́mọ bẹ́ẹ̀ gbogbo yẹn lọ́mọ bẹ́ẹ̀ sóbìnrin tó wá pé tí ìlànà wọn ti pè táyà bá ń ta kọ́bọ̀ dùrú lásán ó ti sáré títì kí ló dé ó lọ pé bàbá baálé bàbá baálé ẹlẹ́kùn ẹ̀sán nu wa kìnìkan dà pọ̀ bọ́ọ̀dù kìnìkan dà pọ̀ bọ́ọ̀dù. àbáwọn obìnrin mi náà láyà o àmọ́ jẹ́nẹ́rálì wọn wọn dàbí ọkùnrin àbáwọn obìnrin mi náà nílàáká o àmọ́ jẹ́nẹ́rálì wọn ò nílàáká ìbí ọkùnrin torí di eléyìí báyìí ọlọ́run á sọ èyí ẹnìkan wá sí tó fẹ́ sóríire tí wọ́n máa takò ọlọ́run wípé ọkùnrin kan obìnrin kan ni ọkùnrin kan obìnrin kan ni lọ́dọ̀ ta ni sí ọ̀rọ̀ àgọ́ la ń sọ ọlọ́run bá ní an tadilla ihdahuma fatudhakkira ihdahuma al-ukhra. nínú àdìsá nàbẹ muhammed sallallahu alayhi wa sallam wọn làwọn òrí ẹni kárí láyé tó yẹ pé ẹ̀sìn rẹ̀ ó dínkù sí tọkùnrin làákàyè rẹ̀ ó dínkù sí tọkùnrin tí sì tún máa sábà rọkùnrin borí bí àwọn obìnrin yẹnni pé àwọn obìnrin ẹ̀sìn wọn dínkù sí tọkùnrin làákàyè wọn dínkù sí tọkùnrin àwọn obìnrin bá parí ká níwájú ànábì sallallahu alaihi wasallam ah ẹlẹsìn wa dínkù ẹwọn náà ṣe ọ ẹyìn àbọ wa dínkù ẹwọn náà ṣe ọ. ànábì ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ là á bí ni ibi tẹ́sìn yẹn ti dínkù olóyìn pé tẹ́ǹbà ń ṣe nǹkan oṣù sẹ́ǹbà ń ṣe sọ́láàtì ọba dákẹ́ tẹ́ǹbà ń ṣe nǹkan oṣù sẹ́ǹbà ń ṣe sọ yàmù Ramadan kálukú bá dákẹ́ wọn ibi tẹ́sìn yẹn ti dínkù nù eléyìí wàá túmọ̀ sí kọ́ yarí pé ìbá máa ń ṣe nǹkan oṣù èmi ò ṣe sọ́láàtì ìbá máa ń ṣe nǹkan oṣù òun ní làákà àlọ́kọ́ tẹ ẹ lọ́dún sí tọkùnrin alẹ́bí ní bẹ́ẹ̀ làábí ni ṣebí ọlọ́run bá ṣe lófin pípẹ́ ńgbà tí a bá yára ẹni lówó ọkùnrin méjì kọjá rì àìrọ́kùnrin méjì ajẹ́kọ̀ọ́kùnrin kan kọ́ obìnrin méjì ajẹ́gbẹ̀rẹ̀ rí tiwọn ẹ̀rí obìnrin kan ẹ̀rí ọkùnrin ni. tẹ́kọ̀ dínkù làákàyè gbàtọ́ wọn tó sàlàyé ìdí táwọn fi ní kóbìnrin méjì ojú ọkùnrin kan antagolila ihdahuma fatudhakkira ihdahuma al-ukhra tọrọ kan ni wọn gbàgbé kóbìnrin kejì ó lè bá ara létí. eléyìí jẹ́ báwọn ọlọ́run ọba ẹni dáa wa ó ṣe báyìí nínú òfin ṣẹ̀ríya wọ́n ní gbogbo obìnrin náà lè wá jẹ́ lẹ́rìí ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀rọ̀ wọn pààyàn wọn ò pààyàn àbọ̀rọ̀ kó wọn ṣe zina wọn ṣe zina wọn yé gba ẹ̀rí obìnrin wọlé o wọn yé gba ẹ̀rí obìnrin wọlé nítorí pé ibi tó ti pààyàn obìnrin lè má láyà dúró láti má bá ṣe pátán bóò ló ṣe pa bí bóò ní o ṣe pa ọ̀wọ́ gbọ́kàn gbádùn òkè tóbìnrin bá rí lórí ó pa kò sì ti pa. so torí bóbìnrin ṣe rí nu ni tó bá sọ̀rọ̀ kó ṣe zina ọwọ́ gbọ́dọ̀ kalẹ̀ pé obìnrin ọgbà pé tí ló ti sẹ́kù obìnrin ọgbà tó ra mú náà ah, ọkùnrin ọgbà kò kò tí ì ra mú nítorí pé báwo ni ẹ ṣe rí wa. ṣẹ̀rí obìnrin léèrè ó ní à àyìnbó abáyọ̀ kú lẹ́nu wọ́n sì mú kọ́tìnì wọ́n pàdé ẹnì kan ò síbẹ̀ lẹ́nu ilé mọ́ kí ni àtúntò ẹ pọ́ sẹ́kù mẹ́wàá sẹ́kù. báwọn ọkùnrin ṣe máa ronú nù tọ́ ọkùnrin náà rárá ọmọ orí kan di mara wọn pa àwọn ti di mara wọn àti mà ńgbà tá ìsọmọdé kéékèèké ẹ̀ẹ́mọye mara wọn tí ò di nkankan. ọkùnrin náà sọ pé òun rí abẹ́ ọkùnrin yìí nínú abẹ́ obìnrin gẹ́gẹ́ bí pàpà tìró nínú ilé tìró wọ́n sọ̀rọ̀ nìyẹn nítorí kó nù tó jẹ gbọgọrùn tó bá ti níyàwó rí tóbi nínú fi jẹ gbọgọrùn ti rí tí ó sì fi sọ́wọ́ kò tí ó fi kú tó bá jẹ́ abilékọ ọlọ́kùnrin abilóbìnrin. àmọ́ gbogbo àlọ́ wọn tilẹ̀kùn wọn fa kọ́tìnì wọn aláǹkénu yàrá bàbá àmàdún ẹni bá lù ú máa kéènì. so nítorí di eléyìí báyìí ṣẹ̀rí àfẹ́ máa pàápàá tó fẹ́ ọkùnrin ló lè dé tí ó sọ pé bẹ́ẹ̀ la rí wọn. torí ẹ̀ tí ọba jẹ mọ́ owó tí ó sì ní í ṣe pẹ̀lú nǹkan tó ní í wọn yìí gbẹ̀rí àwọn obìnrin rárá nítorí ti pẹ̀lú obìnrin obìnrin náà lánìí bí tẹ́tẹ́ àwọn kan nìsín bàtẹ́ wọn pé àwọn àwọn ń pariwo wọn ní àwọn òun kàdáwò òun kàgbákò torí pé ẹni tó ń fẹ́ àǹtí òun ló ń fẹ́ àǹtí ó lè wò wọn ni wọn àǹtí ni wọn lẹ́yìn olókòwò bàbá yìí tọ́lọ̀ bá gbà pé kéèyàn bóbìnrin mẹ́wàá lò gan lọ́jọ́ yìí lónìí nìkan wọ́n bá wọn lò ẹ dínkù péré náà ni ẹyọ kan lọ́sọ kó ìbò ń lò yìí ọwọ́ sọ yìí pé ọ̀dà kò burú òun sì bá lò nítàdájọ́ wàá sìn wọ́n wàá ran àwọn obìnrin ní kí lọ da nǹkan kan sínú obìnrin yìí bíi aró àbí nǹkan kọ́ wà obìnrin wọn níjẹ́ kọkùnrin ọmọ o wọn á ní kí obìnrin yẹn tó bá ti bá lò tán wọn á ní kọkùnrin yẹn kọ́ yọjú sáwọn ọkùnrin wọn wá wọn rárá ń bẹ̀ lò ọ. wọn á sọ pé láàyè ẹ fún mi lásìkò torí pé àsìkò ọyẹ tá a wà yìí òun ẹ wọ́n bá dásìkò òjò náà gbà wọ́n bá ní kò burú òjò náà fẹ́ dé wọ́n yàwó ẹ̀ ṣe sùúrù gbà tó tó dé wọ́n wá máa rán àwọn obìnrin ike kó lọ́ọ́ máa fi nǹkan kan sí obìnrin yẹn lábẹ́ ilé ìtura ẹ̀kọ́ kò lè ṣeéṣe kọ́kọ́ bá lò láì jẹ́ pé nǹkan yẹn yí lábẹ́ láti wá lọ́ọ́ bá lò wọ́n nìkan sá bẹ̀rẹ̀ sọ àwọn obìnrin nínú wọn máa lò ìgbà míì wọ́n lè fi nǹkan yí ọkùnrin náà lábẹ́ tẹ́kí tó bá bá ìyàwó rẹ̀ náà lò ó lè dẹ́kun ní parọ́ tó bá bá lò wọ́n rí kọ́nà yẹn náà nínú abẹ́ rẹ̀ náà ajẹ́ pé wọn náà pa ni ọ́. sọ àwọn obìnrin ló lè àwọn ìjẹ́rìí bá ní nǹkan tó yẹ kì í rí àfọbìnrin nìkan. ní ọkùnrin a fi sọ àfojúrí àsọpọ̀ àwọn náà gbọ́n àsọpọ̀ wọn ní làákàyè bó tilẹ̀ jẹ́ pé làákàyè wọn wọn ló dín síta àwọn ọkùnrin lásán ni ajẹ́pọ̀ ọkùnrin kan obìnrin méjì ọkùnrin kan obìnrin méjì ọlọ́ni wọn láyà bẹ ṣọ́hẹ́dẹ́ ó ìdá máa dọ́rù ẹ̀yà ẹ̀rì tí wọ́n bá pè é pé wọ́n á jẹ́rìí sí i lágbájá fẹ́ yá lágbájá lówó à ń fẹ́ kó dojú yín ẹ̀ gbọ́dọ̀ kọ́ ẹ̀ gbọ́dọ̀ kọ́ láti dáhùn ẹ̀ lọ́ọ́ bẹ̀ ẹ̀ lọ́ ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ọlọ́run ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má jẹ́ oṣù yín o àti ọ̀lẹ̀ ẹ má jẹ́ oṣù yín kò bá jẹ́ owó kékeré ni wọ́n fẹ́ yá àbówó tọ́pọ̀ ẹ má jẹ́ kíkọ́ rẹ̀ oṣù yín akọ́ dalikum aqsatu inda eléyìí ni ìdọ́gba lọ́dọ̀ Allah wa aqwamu lish-shahada ọ̀nà sì ni ẹni ó mú kí ẹ̀rí tá a fẹ́ jẹ́ kó dúró dọ́gba pín wa adna alla tartabu onáàsì ni tó kéré jù tó ràn wá lọ́wọ́ láti má ṣe yè méjì pé lágbájá yáwó lọ́dọ̀ lágbájá lágbájá yáwó kò tí ì san. إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها ọlọ́ni tó bá pẹ́ káàkátà ni o à ń rajà à ń tajà à ń tajà à ń rajà ọlọ́ni eléyìí ẹ̀ lẹ́sẹ̀ kankan tẹ́ ẹ bá kọ́ lẹ̀. ọjà tẹ́ ń ra ọjà tẹ́ ń tà tẹ́ ẹ bá kọ́ lẹ̀ tẹ́ ẹ pẹ́ lẹ́rìí eléyìí ẹ̀sẹ̀ lọ. wa ashhadu idha tabaya'tum ọlọ́run lè dá wọn wá ní kò sí tó burú bá ra nǹkan kan ta nǹkan kan lọ́dọ̀ ara yín kíkẹ́ pẹ́ lẹ́rìí sí lẹ́yìn wala yudarra katibun wala shahid ẹ má ní alákọ̀wé tí gbèsè kalẹ̀ ẹ má ní lára o yáwó kò ní ya wọ́n sì ọ́ yín sì i pé mo lé ọ́n lẹ̀ yìí sẹ́mi ọ̀sẹ́ni ó ń gbèsè lè lọ sọ fún bẹ́ẹ̀ ọlọ́run lẹ́ ní lára bákan náà àwọn ẹlẹ́rìí ẹ gbọdọ ní wọn lára pé wọn bá pè yín wípé ṣé mo jẹ lágbádá sọ pé sí o tẹ́ ẹ bá lọ sọ pé sí nítorí rí o. wa in taf'alu fa innahu fusuqun bikum tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ fara ní ẹni tó kọ́ ẹ̀páyà Allah wa yu'allimukumullah tẹ́ ń bá ń páyà rẹ̀ ọmọ fi màmá yín wallahu bi kulli shay'in alim Allahu rabbul alamin olùmọ̀ọ́ni nípa gbogbo nǹkan. lábẹ́ ayé àtúntẹ̀lé ọlọ́wọ́ bá tún sọ̀rọ̀ nípa pé tara yáwó káfí nǹkan dógò káfí nǹkan dógò kọ́kẹ́ ẹni tó yára lówó lè bá a balẹ̀ kówó kò sí wàhálà èmi náà nílé tọwọ́ ti twelve million kí n gbé kalẹ̀ kí n gba owó níjọ́ tí n bá rówó san kò sí wàhálà ilé yẹn ni wọ́n tà iye tọ́lọ̀ ń bá ní kí wọ́n tà wọ́n mú owó tí wọ́n ń bẹ̀ owó mi tó bá ṣẹ́kù wọn kò chẹ́ǹjì fún mi torí ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ni Islam ṣe gbà títẹ̀ bá rajà náà tẹ̀ rà níra gbèsè ike sanwó rẹ̀ ń gbọ̀ bá yá ṣẹ̀rí ẹ̀fìn kankan dógò collateral yọ wà eléyìí tó ṣe pé ńlẹ́ni tí ọyẹ anyin lówó gbà sọ́dọ̀ tẹ́ ẹ̀ bá ti rówó sáńkọ́ òní wọ́n tà ibẹ̀ ni wọ́n ti mọ́wó tiwọn wọ́n kò tẹ́ǹtì tó bá fún yín. irú rẹ̀ náà ṣẹlẹ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé kànàbí wo tó kú wọ́n rí pé aṣọ ànábì ti ra oúnjẹ láwìn oúnjẹ tí wọ́n jẹ ń lè rẹ̀ ọ̀rà láwìn sallallahu alayhi wa sallam ó tún ọ̀rà láwìn ló lẹ́ńtì ẹ̀sẹ̀ mùsùlùmí yahudi ìgbàtà nàbí wàá fẹ́ ránjẹ láwìn aṣọ ogun gbé ló fi ṣe nǹkan àdógò kó lè bá àrọ́njẹ rà láwìn. ànábì òróró san alayhi wa títí tó fi kú gbàtà nàbí kú ìlànà àwọn sàhábà wa lọ sanwó yẹn wọ́n gba ẹ̀wù mọ́ ànábì sallallahu alayhi wa sallam padà. bó wàá ní wọn náà bajaj rà láwìn sanwó máa bóyá ẹni tí í jẹwó tí í sanwó nìwọ àbẹ́ni tí í jẹwó tí í jẹ lájẹgbé tí í sálù nìwọ kò sí wàhálà á fẹ̀sùn kàn tó o bá mọ̀ pé o fẹ́ rajà kan láwìn lọ́ọ́ mú nǹkan kan á fi dúró mẹ́ṣíìnì yẹn wọ́n ló dé two hundred and fifty thousand kò sí wàhálà wọn náà fi nǹkan kan dúró kí wọn lọ nítorí fi dúró bàbá ti ní nǹkan tó fi dúró ajẹ́pẹ́ máa ṣiṣẹ́ mi títí tọ́lọ́ wọn fi ṣe tó fi ní tó fi dúró generally òun náà táwọn èèyàn bá gbarú nǹkan báwọn lẹ́bàá di pé ẹ wá ẹ̀rí má ó dà wá sí láwùjọ ọ̀kẹ́lẹ̀ ti lo mẹ́ṣíìnì lòkulò kọ́mẹ́tì san kankan nínú owó káwa káwa láwàásì ìsìláàmù ọ̀farama yẹ́nì ìsìláàmù náà ti ti farama ikpe ni tó ra mẹ́ṣíìnì yẹn ìgbà tó ti ra torí ara láwìn káwọn tó wá máa gbowó lọ́wọ́ rẹ̀ káti máa gbowó lọ́wọ́ rẹ̀ káti máa gbowó lọ́wọ́ rẹ̀ two hundred and fifty thousand ìlọ́ra mẹ́ṣíìnì olùwàsàn one hundred and eighty thousand ó kù seventy thousand tó fi sanwó tán káwọ́ tí wàá gba owó sọ́wọ́ kátó wàá gbé ńgbà tí o ti rówó san lọ́tẹ̀ yìí ẹgbẹ́ ọdún yìí lọ́wọ́ ẹ̀ ẹ sì lè gbà lọ́wọ́ rẹ̀ ó lè lẹ́yìn torí lábẹ́ òfin ọlọ́run ẹ sì tà á fún ó ti di tiẹ̀ kọjá yín mẹ́ṣíìnì mà owó ló kù tọ́já yín ìdí inú tíṣẹ̀rí àfisọ yìí pé kórìí nǹkan kan dógò lọ́nà tó ṣe pé tí ọba ti rówó yẹn san tàbá ti tà á mú wa tó kù á chẹ́ńjì rẹ̀ fún sọlẹ́yìn náà mọ̀ pé kìí ṣe gbogbo ògbà yóò gba mẹ́ṣíìnì yẹn padà tó lè wọ́ọ̀tì owó tí mẹ́ṣíìnì jẹ́ èèyàn káwọn mẹ́ṣíìnì nìsín lórí pé ọmọ ẹ̀sán two hundred and fifty thousand ó ti gbé mẹ́ṣíìnì lọ kọjọ́sẹ̀ méjì lọ gbogbo owó ti sẹ́ni ìṣe òsì tó seven thousand àwọn ìpínlẹ̀ ìṣiṣẹ́ ń ṣe ségesège pọ̀ ẹwà kan abẹ́rẹ́ mọ́ṣíìnì lọ́wọ́ rẹ̀ bí ìṣe wọn tí ọ̀bọ̀fin ṣẹ̀rí àmú ńgbà tí ba mọ́ṣíìnì lẹ́yìn ọ̀sẹ̀ méjì mọ́ṣíìnì ti di pé tí wọ́n bá fẹ́ lu gbàǹjo rẹ̀ gan kò lè wọ́ọ̀tù twenty thousand toro ti jamalẹ̀ o ti jamalẹ̀ òfò ọ̀kàmí òfò ọ̀kàmí tọ́ba rẹ̀ tún kọ́ túká tẹ́lẹ̀ ọ̀lẹ́yìn náà lẹ́yìn àgbà padà tó pé yín kò pé yín náà pípọ̀ ti bàjẹ́ pé torí ẹ̀ lófin ṣẹlẹ̀ àfisọ́ pé tí wọ́n bá ti lè ra nǹkan lọ́dọ̀ yín ló kọ́ àmà sanwó ẹ̀ díẹ̀díẹ̀ níjọ́ téèyàn bá ti ra bẹ́ẹ̀ òdìdí tiẹ̀ nǹkan tó kù tó jẹ wá ní ìsìn lówó ṣẹlẹ àwọn sọ pé táwọn máa ń ṣe iyèméjì àbá àṣe iyèméjì ebó wọn lọ jẹ wá ní ẹnikẹ́ni tó jẹ wá lọ kófin kankan dúró ná nítorí pé ẹni tí ń ṣèṣe mú mi ní gan lè dàyàn kátó wá pé ẹni tá àrá mi máa nì lára rẹ̀ bá gbà lọ tán àlùmáàlì tó bá gbàrà tán ó lè má sanwó torí ẹ̀ tó náà bá fi ìwé ilẹ̀ tó jẹ lápèjúwe tó bá fi dúró ó fi ìwé ilé tó jẹ ní o fi dúró eré kílè wọn má di tí wọn lù ń gbàjọ ní ọmọ sá eré kílè wọn má di tí ọbọ lọ́wọ́ ní ọmọ sá eléyìí jẹ ti ṣe jẹ Islam ó ní àánú ìní ká yáni lówó àánú ní o lẹ̀kùn àánú yẹn tó ń a gbọ́dọ̀ sọ́di ntí ọwà ntìtì láwùjọ wa ó yẹ ká lè máa yára wa ló ó yẹ ká lè máa fowó sànù ara wa nígbà tá a bá rí i pé nìkan wà ń kó ẹni tí ń bùkátà ti yáwó àbí ń bẹ́ ń kó ẹni tí ń bùkátà kásánù rẹ̀ ṣùgbọ́n aburú ni ká máa hùwà dájú aburú ni ká dájú sẹ́ni tó sànù wa ìsìláàmù ọ̀fẹ́ kẹ́nìkan sànù rẹ̀ kó àwọn ọmọ wọ́nà láti bá tiẹ̀ ìbátanijẹ́ wo ló tó kọ́ gbowó lọ́dọ̀ lówó kọ́ ọmọ san padà gẹ́gẹ́ bí islam ò tún ṣe gbà kí wọn náà yáyàn lówó kọ́ ọmọ abẹ́lọ̀ nǹkan má rí san lẹ́yìn tó ti fi nǹkan kan dúró wọ́n mọ̀ abẹ́lọ̀ nǹkan má rówó san ilé tó fi dúró wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé mọ́tò tó fi dúró wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ilé táwọn bàbá kà àwọn ìyá kà tí wọ́n yáyàn lówó tí wọ́n á nìkan lọ múwèé lé wọn wá ìwé ilé fámìlì ọ̀pọ̀ àìmọyelé fámìlì lọ́sọ̀nù bẹ́ẹ̀ ọ̀pọ̀ àìmọyelé àwọn èèyàn kọ̀ọ̀kan lọ́sọ̀nù bẹ́ẹ̀ nítorí pé ọ̀yáwó tí ò tó kan ọwọ́ àfilé dúró ẹni tó yọ lówó yóò tún máa lọ sàrùn sí ọkọ márùn-ún san tọ́jú ọ̀ma ti ti pé kò ní ká ti fi ìṣẹ́jú kan sọ pé gbàgbé ẹ̀ ilé ti di tó ìsìláàmù náà fẹ́ kéèyàn ọ̀yá kà kẹ́ni tí ń lówó kọ́ má jẹ́ kà kẹ́ni tó yáwó kó náà má kà kọ́ wa kọ́ nínú kọ́ba àtún àwùjọ wa ṣe aqulu qawli hadha wastaghfirullaha al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه فيما تأتون وما تدعون فإن الله عز وجل قائم بكل نفس بما كسبت ولا يظلم ربنا أحدا عباد الله يقول الله عز وجل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 قعدت الملائكة على أبواب المسجد wọ́n nípa ti dijọ́ jùmọ̀á àwọn mẹlẹ́kà wọ́n máa ń jókòó láwọn ẹnu lẹ̀kùn àbáwọ̀ àwọn mọ́sálásí tó bá ti di ọjọ́ jùmọ̀á ṣáájú sọ̀láàtú jùmọ̀á àwọn mẹlẹ́kà máa jókòó láwọn àbáwọ̀ mọ́sálásí yaktubuna man jaa minan nas wọ́n á máa kọ orúkọ àwọn ẹni tó wá sí mọ́sálásí nínú àwọn èèyàn ala qadri manazilihim ní òdiwọ̀n àgbégatọ́ bá oníkálukú lónìí wọ́n á máa korúkọ kálukú sílẹ̀ lódiwọ̀n arú àgbégatọ́ bá ọ lónìí farajulun torí náà á rí nínú àwọn ẹni tí màlẹ́kọ̀ kọ sílẹ̀ á rẹ nìkan tó ṣe é pé qaddama lòun tì láti fi wá dáadáa lọ́dọ̀ Allah ràkúnmí ló ń dama bakọrọ nínú wa ara ẹni tó ṣe pé màálù lòun fi wá rere lọ́dọ̀ Allah wa rajulun qaddama shatan ẹlòmí àgùtàn lòun ti síwájú láti fi wá rere lọ́dọ̀ Allah wa rajulun qaddama dajaja ara ẹlòmí tó abudẹ lòun ti láti fi wá rere lọ́dọ̀ Allah. ورجل قدم عصفورا إنه أنا أنا لو متوكي أي ولوفيري أي ولونغو إن لو أنت سواجو لا تفي وادا دالو الله ورجل قدم بيضة إتكرجو ona ilẹ̀ njọ́ pé ẹyin péré ńlọ fi wá rere lọ́dọ̀ Allah ntí anabi sallallahu alaihi wasallam ń sọ bí oníbàṣẹ tètè dé sí bàṣẹ tètè dé mọ́sálásí sí bá ṣe ń sáré láti rí dáadáa gbà lọ́dọ̀ Allah àti bá ṣe ń fàkùnùnù níbi àti gba dáadáa lọ́dọ̀ Allah bá ṣe yára wá fi dáadáa tó tóbi wá dáadáa lọ́dọ̀ Allah àti bá a ti di yahun lórí ara wa láti fi dáadáa tó tóbi wá rere tọ́pọ̀ lọ́dọ̀ Allah. ẹ pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí àwùjọ wa wọn ò fẹ̀sìn pé nǹkan àfi bí eré àfi bí ẹ̀fẹ̀ àfi bí eré à ń tayò. ẹ pé ọ̀pọ̀ ẹ̀ma yẹn náà fẹ́ wá sí túmọ̀ àbá yìí kò tí ì dìde níbi tó wà ọ̀pọ̀lọpọ̀ jókòó kàbí tó wà ní wọ́n ti fẹ́ parí khutbah ńgbà wọn bá parí nílọ subhanallahi alazim ah, tí kò sì ń bẹ̀ fẹ́ẹ́ ló ti lọ bá tó gbélé ayé ti pàdé lọ́dọ̀ Allah nígbà tí wọ́n rán mi àwọn ti dé mọ́sálásí sáájú káàkó méjì lọ́jọ́ mi wọ́n ti wà mọ́sálásí ẹ̀rọ mi ẹnì kejì dé mọ́sálásí sáájú rẹ̀ látijọ́ tó ti mara rẹ̀ ẹ̀rọ mi ẹnì kankan èsì ìdó lẹ́yìn rẹ̀ tó yóò dé pin yóò dé parí pin. gbogbo ẹ̀ náà la pàdé ọlọ tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàm tó bá ti mẹ́sìn wa la mú eré ẹ̀fẹ̀ tó bá ti mẹ́sìn wa la mú bọ́ọ̀lù òfò ẹ̀rí pé tó máa ní wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù lásìkò kan wọ́n ti máa lọ jókòó lẹ́dẹ̀ẹ́ ni torí pé wọ́n fẹ́ rí bí wọ́n ṣe fan fèrè àkọ́kọ́ fèrè orí ibú akaramakumọlá yóò wá jókòó lórí tébù yóò gbẹ́sẹ̀ sí yọkàtẹ pẹ̀lú ọ̀rọ̀ yọrí kí wọ́n adúlá ṣètọ nìyẹn àmọ́bi tí wọ́n ti ṣoríire ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ débẹ̀ bẹ́ẹ̀ sì ni nínú tí máa jẹ́ kí èèyàn bẹ lábẹ́ bòjú ọlọ́ tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàm onáni wà rọ́jòló qalbuhu mu'allaqun bil masajid ẹni tó ikpe ọkàn rẹ̀ rọ̀ mọ́ mọ́sálásí náà ni gbogbo bá bí kò wọ́n rí rọ̀ mọ́sálásí ni gbogbo bá bí kò wọ́n wà nù mọ́sálásí ni ẹja kíyè sára lónìí lónìí bí ara rẹ̀ kí ni tí wọ́n kọ́ kí ni tó fi ṣe àti wá rere lọ́dọ̀ Allahu lónìí ọba dúpọ̀ sínú ẹni tó fi màálù àbí ràkúnmi tó ti ràkúnmi wájú ó sínú ẹni tó ti màálù wájú ó sínú ẹni tó má kùtà wá ó sì sí nínú ẹni tó jẹ́ pé abọ́jú ẹgbẹ́ lórí mu wa ó sínú ẹni tó mẹ́rin olóńgbò wa ó sínú ẹni tó mẹ́rin gan wa ẹ̀gbọ́n dábì tó sọ lẹ́yìn rẹ ni sayidá azanalmu azin tó ló pèpè tó bá fi lè pèpè fún sọlá tó jùmọ̀ wa jalasa ìmáàmù ala al-minbar tí ìmáàmù ti dé tó jókòó tó ń pè sọ́láàtì. táwọn sọ́ọ̀f ìwé tó ń kó kọ́ sí wọn pàdé ẹwà tìgbà tí màlíkà ti pàwé dé lónìí. wọ́n pa ìwé yẹn dé wàdí ọ̀kanú mẹ́tẹ̀ àwọn màlíkà náà ti wọnú mọ́sálásí báyìí. yastami'una ad-dhikr àwọn náà ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bá àwọn èèyàn sọ. torí ẹ̀ ètò ti fi síra rẹ látẹ̀yìnwá ó ti tó ẹ̀yẹ kọ́ sánà bọ́ọ̀rùn rẹ ó sì dáa àwọn yẹn máa ń jókòó lálẹ́ lórí pé ibi tá a fọ̀rọ̀ tì sí àparí rẹ láàárọ̀ la tí wọ́n padà parí tiẹ̀ sínú sàárè tilẹ̀ bá ti ma torí ayé kíni lárí ayé rọ ayé àdánù ayé òfò tí o wúlò owó òfò tí o tí o ní lárí kankan tí o kó lárí kankan sẹ́ni náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àmójútó àkọ́jú mẹ́sẹ̀ àfẹ́tẹ̀tẹ̀ lọ tó máa parí mọ́tò yìí wọ́n kọ́ parí mọ́tò lẹ́yìn ẹ̀ mọ́tò fòkìn ara wọ wọn máa ń tí ọ́ tà á máa fi tí ò ní tara yìí á máa pàǹkì á máa wá tayò á máa tara wá jẹ́ sílẹ̀ máa ń bá ti dé tàbí ó kọ́ rẹ̀ ọ̀wọ́ wí má ọlọ́run dàkú má ṣe pẹ̀lú yín lọ́kànnú ẹni tí orúkọ rẹ̀ ò ní wọ̀ mí oríire alimami ahmed ló gbé adé fi jáde fi sanadin sahih akramakumullah kọ́ ara ti pa lówó àlówó ilé ayé múmúláyà wa kò múmúláyà wa ẹ̀sán bẹ́ẹ̀ tọ́lọ́n fi pamọ́ aláṣẹ pé ká mójútó onáà ni mi máa ṣe àsọlá tó fọ́gà tiwa anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí pọ́nlọ́n àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alákùnrin náà wọ́n ṣe àsọlá tó fà nàbì fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله